ìfihàn orí kejì. kọ ìwé yìí sí òjíṣẹ́ ìjọ éfésù ẹni tí ó di ìràwọ̀ méje mú ní ọwọ́ ọ̀tún rẹ̀ tí ó ń rìn láàrin àwọn ọ̀pá fìtílà wúrà méje wí báyìí pé. mo mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ mo mọ̀ pé o kò jẹ́ gba àwọn ènìyàn burúkú mọ́ra ó ti dá àwọn tí wọ́n ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í ṣe àpọ́stélì wò ó ti rí i pé òpùrọ́ ni wọ́n ó ní ìfaradà ó ti farada ìyà nítorí orúkọ mi o kò sì jẹ́ kí àárẹ̀ mú ọ ṣùgbọ́n mo ní nǹkan wí sí ọ ó ti kọ ìfẹ́ tí o ní nígbà tí o kọ́kọ́ gbàgbọ́ sílẹ̀ nítorí náà rántí bí o ti ga tó tẹ́lẹ̀ kí o tó ṣubú ronúpìwàdà kí o sì ṣiṣẹ́ bíi ti àkọ́kọ́ bí bẹ́ẹ̀ kọ́ mò ń bọ̀ wá sọ́dọ̀ rẹ bí o kò bá ronúpìwàdà n ó mú ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ ṣùgbọ́n òun ṣe kíní kan tí ó dára o kórìíra iṣẹ́ àwọn nikolaiti tí èmi náà kórìíra. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun ni yóò fún ní àṣẹ láti jẹ nínú èso igi ìyè tí ó wà nínú ọgbà ọlọ́run kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ síbánà báyìí ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn wí ẹni tí ó kú tí ó tún wà láàyè. mo mọ̀ pé o ní ìṣòro àti pé o ṣe aláìní bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́rọ̀ ni ọ́ ní ọ̀nà mìíràn mo mọ ọ̀rọ̀ ìbàjẹ́ tí àwọn tí wọ́n ń pe ara wọn ní júù ń sọ àwọn tí kì í ṣe júù tí ó jẹ́ pé ilé ìpàdé sátánì ni wọ́n má bẹ̀rù ohunkóhun tí ò ń bọ̀ wá jìyà èṣù yóò gbé ẹlòmíràn nínú yín sínú ẹ̀wọ̀n láti fi dán yín wò fún ọjọ́ mẹ́wàá ẹ ò ní ìṣòro púpọ̀ ṣùgbọ́n jẹ́ olóòótọ́ dé ojú ikú èmi yóò sì fún ọ ní adé ìyè. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun kò ní kú ikú kejì. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ pẹ́gámù pé. Pe ẹni tí ó ní idà olójú méjì tí ó mú ní. mo mọ ibi tí ò ń gbé ibẹ̀ ni sátani tẹ́ ìtẹ́ rẹ̀ sí síbẹ̀ o di orúkọ mi mú o kò bọ́hùn nínú ìgbàgbọ́ ní ọjọ́ tí wọ́n pa antipasi ẹlẹ́rìí òtítọ́ mi ní ìlú yín níbi tí sátani fi ṣe ilé ṣùgbọ́n mo ní àwọn nǹkan díẹ̀ wí sí ọ o ní àwọn kan láàrin ìjọ tí wọ́n gba ẹ̀kọ́ bálámù ẹni tí ó kọ́ Bálákì láti fi ohun ìkọ̀sẹ̀ síwájú àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n fi ń jẹ oúnjẹ ìbọ̀rìṣà tí wọ́n tún ń ṣe àgbèrè ó tún ní àwọn kan tí àwọn náà gba ẹ̀kọ́ àwọn Nikolaiti nítorí náà ronúpìwàdà bí bẹ́ẹ̀ kọ́ wọn ò wá láìpẹ́ wọn sì fi idà tí ó wà lẹ́nu mi bá wọn jà. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ ẹni tí ó bá ṣẹ́gun èmi ó fún un ní mánà tí a ti fi pamọ́ n ó tún fún un ní òkúta funfun kan tí a ti kọ orúkọ titun sí lára ẹnikẹ́ni kò mọ orúkọ titun yìí àfi ẹni tí ó bá gba òkúta náà. kọ ìwé yìí sí ìjọ tíátírà pé ọmọ ọlọ́run ẹni tí ojú rẹ̀ dàbí ọwọ́ iná tí ẹsẹ̀ rẹ̀ ń dán bí idẹ. mo mọ iṣẹ́ rẹ mo mọ ìfẹ́ rẹ àti ìgbàgbọ́ rẹ mo mọ iṣẹ́ rere tí ó ń ṣe àti ìfaradà rẹ iṣẹ́ rẹ ti ìkẹyìn tilẹ̀ dára ju ti àkọ́kọ́ lọ ṣùgbọ́n mo ní nǹkan wí sí ọ ó gba obìnrin tí wọ́n ń pè ní jésébélì láàyè ó ń pe ara rẹ̀ ní aríran ó ń tan àwọn ìránṣẹ́ mi jẹ ó ń kọ́ wọn láti ṣe àgbèrè àti láti jẹ oúnjẹ ìbọrìṣà mo fún un ní àkókò kí ó ronúpìwàdà ṣùgbọ́n kò fẹ́ ronúpìwàdà kúrò nínú ìwà àgbèrè rẹ̀ wọn ò da dùbúlẹ̀ àìsàn ìṣòro púpọ̀ ni yóò bá àwọn tí wọ́n bá ń bá a ṣe àgbèrè àfi bí wọ́n bá rí i pé iṣẹ́ burúkú ni ó ń ṣe tí wọn kò sì bá a lọ́wọ́ nínú rẹ̀ mọ́ wọn ò fi ikú pa àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn ìjọ ni yóò wá mọ̀ pé èmi ni èmi máa ń wádìí ọkàn àti èrò ẹ̀dá wọn ò sì fi èrè fún olúkúlùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin yòókù ní tíátírà ẹ̀yin tí ẹ kò gba ẹ̀kọ́ obìnrin yìí ẹ̀yin tí ẹ kò mọ̀ nípa ohun tí wọ́n ń pè ní ohun ìjìnlẹ̀ sátani n kò ní di ẹrù mìíràn fún yín mọ́ ṣùgbọ́n ṣá ẹ di ohun tí ẹ nímú ṣinṣin títí ni wọ́n fi dé ẹni tí ó bá ṣẹ́gun tí ó forí tì í tí ó ń ṣe iṣẹ́ mi títí dé òpin òun yóò fún ní àṣẹ lórí àwọn orílẹ̀-èdè ọ̀pá ẹni yóò fi jọba lórí wọn bí ìkòkò amọ̀ yóò fọ́ wọn túútú irú àṣẹ tí mo gbà lọ́dọ̀ bàbá mi ní òfun wọn ò tún fún un ní ìràwọ̀ òwúrọ̀. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ tí ẹ̀mí sọ fún àwọn ìjọ.